ìtìrọ̀fàtùnà bihadihi almasala àwọn nǹkan tá a gbà nínú lórí masiala yìí yẹn ni pé àwọn ọ̀rọ̀ kan bẹ tá a gbà pé orí báyìí orí báyìí orí báyìí mo fẹ́ fa àwọn ọ̀rọ̀ ń jáde na'tarifu bi anna mas'alata waqti salati l mas'alatun khilafiya bayna al-ulama salafan wa khalafan agba pé ọ̀rọ̀ nípa àsìkò oorun júmọ́à ọ̀rọ̀ yapẹ ẹnu ni o láàrin àwọn onímímọ̀ láti ọ̀dọ̀ àwọn sọ̀hábà títí dọ́dọ̀ àwọn tábì agba bẹ́ẹ̀ agba pé yapẹ pé ọ̀rọ̀ yapẹ ẹnu ni àsìkò wo la máa kí jímà ṣé lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ̀ ní àtàrí ni tàbí síwájú kí òòrùn tó yẹ̀ ní àtàrí ọ̀rọ̀ yapẹnu ni lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú àgbà bẹ́ẹ̀ haithu ikhtalafu fiha ala qawlaini nípa pé wọ́n yapẹnu lórí àsìkò òòrùn júmọ́à sí ọ̀rọ̀ méjì. Si ọ̀rọ̀ méjì ni wọ́n mú wá lórí ẹ̀ wàlàkọ̀dì kọ́ọ̀là Malikun wa Abu Hanifa wa Shafi'i wa jamahiru ulama mina sọ̀hábà wa tabi'in min faman ba'dahum ìmáàmù Maliki Abu Hanifa ìmáàmù Abu Hanifa ìmáàmù Shafi'i àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímímọ̀ nínú àwọn sọ̀háábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn wọ́n sọ pé látẹjúùzù àlìjùmọ̀á ilẹ̀ bàdà zawali shams wọ́n ní kò lẹ́tọ̀ọ́ láti kírun jùmọ̀á àfi lẹ́yìn tí oòrùn bá yẹ̀ ní àtàrí wàhálàfàhùn ahmad bùnú hanbal wa ishaq imaamu Ahmed àti àfàwà ishaq àwọn yapa gbogbo àwọn tá a kà lẹ́hùn fàjàwàzáhà kọbùlà zawal wọ́n sì sọ wọ́n sọ ìrun júmọ́ àdí ẹ̀tọ́ láti kí síwájú kí oòrùn tó yẹ̀ ní àtàrí nítorí náà àgbà bẹ́ẹ̀ wípé mọ́síálà yìí mọ́síálà khilafiyya ni ìyapa ẹnu ń bẹ lórí ẹ̀ àwọn majority sọ pé ká kírun júmọ́à ní kété tí òòrùn bá yẹ̀ ní àtàrí àwọn minority wọ́n ní alèkí láti àárọ̀ tàbí síwájú kí òòrùn tó yẹ̀ ní àtàrí nǹkan kejì tá a tún gbà wà náà àtàrífù bí anna بوقت waqti الجمعة بعد الزوال هم الجمهور. aljumhur àtúngbà pé àwọn tí wọ́n sọ pé àsìkò òrùn júmọ́à lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ̀ ní àtàrí ni àwọn ni wọ́n pọ̀ jù àgbà bẹ́ẹ̀ pé majority ló sọ pé ẹ̀yìn ìgbà tóòrùn bá yẹ̀ látàrí ni ká tó kí irun júmọ́à àgbà bẹ́ẹ̀ ohun tá a tún gbà ìkẹta wànà àtàrífù bí àná máòkì fàlìjòmùhúr ahasan wà afdol wà asọ́hù mi máòkì fi mùkọ́lìfìhìm a tún gbà pé ìdúró àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfa àwọn majority tí wọ́n ní ká kí júmọ́ à lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ̀ látàrí a gbà pé ìdúró wọn ahsan ló dára jùlọ wà afdol ló lọ́lá jùlọ ìdúró tiwọn ló ní ọlá jùlọ wà asọ́kù ìdúró tiwọn ló sì fẹsẹ̀ rinlẹ̀ jùlọ ló ní àlàáfíà jùlọ mímọ́ ó kìfì yìí ó ní àlàáfíà ju àwọn tó yapa wọn lọ ó dáa ju àwọn tó yapa wọn lọ ó lọ́lá ju àwọn tó yapa wọn lọ lè ánàlì jùmùhùr nítorí pé àwọn jùmùhùrù yìí àwọn majority àwọn àfáà yìí ìsàdálù ohun tí wọ́n fi ṣẹ̀rí ọ̀rọ̀ wọn wọ́n ṣẹ̀rí ọ̀rọ̀ wọn bisiha pẹ̀lú àwọn àdìsí tó lálàáfíà alimarufuwa àwọn àdíìsì tó ga sí pé wọ́n gbé dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ni yẹn ni pé wọ́n sọ kan pé ànẹ́bì ló kí báyìí lásìkò báyìí ni kì í ṣe pé sàbẹ̀ ló kí lásìkò báyìí. àsọ̀rí ìhà àwọn àdíìsì tó la ọ̀rọ̀ mọ́lẹ̀ ni wípé nígbà tó rùn yẹ̀ látàrí òun lànà kí irun júmọ́à ìdí tí ọ̀rọ̀ ti àwọn jùmhúrù tó fi dára jùlọ tó fi lọ́lá jùlọ tó sì fi fẹsẹ̀ rinlẹ̀ jùlọ nìyẹn ẹ̀rí tiwọn sọ̀híhù ni ẹ̀rí tiwọn màrúfù ni ẹ̀rí tiwọn sọ̀ríhù ni sẹ́ǹdẹ̀ báwọn ẹ̀rí tí àwọn tó ní ká júmọ́ à tí wọ́n mú wá tí wọ́n ní ká àwọn tó ní ká júmọ́ à lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ̀ látàrí ẹ̀rí tí wọ́n bẹnu bùkọ́rí bẹnu muslim ẹ̀rí tí wọ́n ànábì wọ́n sọ pé kí fáwọn ẹ̀rí tí wọ́n ọ̀là ọ̀rọ̀ mọ́lẹ̀ ni wàá pé ńgbà tó òòrùn yẹ̀ látàrí. wa mukhalifuhum wa mukhalifihim àwọn tó wá yapa àwọn majority yìí ẹ̀rí tí wọ́n bayna tashihi wa ẹ̀rí tí wọ́n wà láàrin pé àwọn kan ń sọ pé lálàáfíà àwọn kan ń sọ pé lẹ ẹ̀rí tí wọ́n wà ní bẹ́yìnà wà bẹ́yìnà bẹ́yìnà tẹ̀sí wọ́tẹ̀dẹ̀ẹ́f àwọn kan ń sọ pé ẹ̀rí wọn ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan ní kò fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí hadisi abdullahi bonu sidan tí seko alibani sọ pé hadisi yẹn dáa tí àwọn tó sí ní ọ̀rẹ́ nínú ìmọ̀ hadisi Bukhari kò sẹ́ni tó tó senior Bukhari nù màdísì ó ní àdísì yẹn ọ̀dà ó ní abúlé búnú Sidani wọ́n ní wọ́n èlò ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kò ṣeé tẹ̀lé ẹni tí Bukhari lọ́rọ̀ rẹ̀ ṣeé tẹ̀lé Talibani sọ pé o lè lò o lè tẹ̀lé sẹ́yìn ló fi kojú ọ̀rọ̀ tọ́gá pé ẹnu òpin méjì lórí rẹ̀ fíìmà ìsàdálùbíhà ọ̀rọ̀ tiwọn ọ̀rọ̀ àwọn tó yapa àwọn jùmúrù yìí ọ wà láàrin bọ́lá láàfíà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ṣẹ̀rí ọ̀rọ̀ wọn má àkọ́wò nìyá mà òkú fà tó ti bó tún ṣe gá sí pé ẹ̀rí tiwọn mà òkú ni. nígbà máa mú wá àfa sọ̀yìn fíkì sunna ibi sèkò alibani ni àbíta ló ṣe sayid sabik no sayid asabik òun ló ṣe wọ́n mú àwọn àfáàrù wá pé àwọn kan kásùbà tán wọ́n sì lọ kírun júmọ́ ẹnìkan ní kóòrùn mọ́ba àpáyín ni gbogbo yẹn kìsànàbí ló ṣe mọ̀ọ́kúfù nu mọ̀ọ́kúfù ò lágbára tó mọ̀rìfù mọ̀ọ́kúfù ni tí ó pin sọ́dọ̀ àwọn sàábé tàbí tó pin sọ́dọ̀ àwọn tábìyìn ọ̀rọ̀ ẹ̀rí tó pin tó ga sí pé ọ̀dọ̀ wọn ló ti wá ibẹ̀ náà ló sì pin sí àmọ́ mọ̀rìfù ò ní tó wá látọ̀dọ̀ ànábì bó o tó wá látọ̀dọ̀ ànábì bó o ó sì wá jẹ́gbẹ́ pẹ̀lú tó wá látọ̀dọ̀ àwọn sàábé àbáwọn tábìín ta lọ́lọ́run rán sí wa sọlọ́run rán Abubakar sí wa ni sọlọ́run rán Umaru sí wa ni ṣe bí àáfàá ni wọ́n jẹ́ nínú wúmọ̀ ànábì ṣe bá ànábì ló jíṣẹ́ wa ó sì lọ gbọ́ nǹkan yé bákan náà wà muhtamala ẹ̀rí àwọn tó ní ká kí júmọ́à bìfọ́ kí oòrùn tó yẹ̀ látàrí ẹ̀rí wọn ó ní pọ́nà ó ní pọ́nà àwọn ẹ̀rí tí wọ́n mú wá àwọn ẹ̀rí tó ga sí pé kò wá straight forward ni mi kàn sọ pé akí àsùnbà akírun akírun júmọ́ làwa lọ sunrun àárọ̀ àbí lásẹ̀ ẹjọ́ ń jẹ àárọ̀ lásẹ̀ máa wò pé ìgbà wo ni wọ́n jẹun sí sí ò pọ̀ síbù kí èèyàn tó ń jẹ àárọ̀ di ọ̀sán ni ṣé ọ̀pọ̀ síbù kíyàn sun oorun àárọ̀ rẹ̀ ní ọ̀sán ni ara apọ́nà tí ń bẹ́ẹ̀ nù ara apọ́nà tí ń bẹ́ẹ̀ nù oúnjẹ àárọ̀ a máa ń jẹ láàárọ̀ ìyẹn a sì máa ní oúnjẹ àárọ̀ mi mo ṣẹ̀ṣẹ̀ ń jẹ yìí ọ̀sán ní sì ń jẹ so ẹ̀rí tiwọn mọ̀támálà ó nu nú ẹ̀rí tàwọn tó ní kákì lẹ́yìn ìgbà tí òrùn bá yẹ̀ látàrí sọ̀rí ha ẹ̀rí tó wà straight forward ni tọ́lá ọ̀rọ̀ mọ́lẹ̀ pé ànábì kírun júmọ́ nígbà tó òrùn ṣe kí ni o tó yẹ ní àtàrí. kókó ẹlẹ́ẹ̀kẹrin wọnà àtàrífù bìrọ̀jẹ̀ híyàtì mọ́wókìfìlì jùmọ̀hór. àtúngbà pé ìdúró àwọn jùmọ̀hór àwọn majority ìdúró tiwọn lọ́wọ́ àrọ́ọ́jì òun ló gbégbó orókè o tá a bá ní ká gbé sórí òṣùwọ̀n sẹ́gbẹ̀ẹ́ ara wọn stáǹdì tàwọn jùmùhúrù òun ló ṣe kí ni òun ló gbé wọn jùlọ idh kullu fariqin nítorí pé igun kọ̀ọ̀kan igun jùmùhúrù tí wọ́n ní ká kírun jùmùà lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ̀ ní àtàrí àti igun kejì igun minority tó ní ká kírun látàárọ̀ síwájú kí òrùn tó yẹ̀ ní àtàrí ta àwọn méjèèjì idh kullu fariqin wáfàkù igun méjèèjì yìí ni wọ́n jọ panupọ̀ ala wujubi salati li jumu'a ba'da zawal igun méjèèjì ló panupọ̀ pé dandan ni láti kí jumu'a lẹ́yìn ìgbà tí zawalu bá tó àwọn méjèèjì jọ gbà bẹ́ẹ̀ wípé ìgbà tó di dandan fún ọ láti kí júmọ́à ó ní ìgbà tí zawalu bá ṣẹlẹ̀ tí òrùn bá yẹ̀ ní àtàrí ìpanupọ̀ wọn yẹn tí wọ́n dọ̀gba bẹ́ẹ̀ àgásí pé ọ̀rọ̀ jùmùhúrù ó lékè ọ̀wọ́ ibi tí wọ́n ti yapa ni pé ìgbà wo ló ti bẹ̀rẹ̀ só ti yé wọ́n jọ àgírí lórí pé ó kí òkì ọgbọ́dọ̀ kí júmọ́à bada zawal agasi pé standi àwọn jumuru sì ni pé ọ gbọ́dọ̀ kí júmọ́à àfi bada zawal níwọ̀n àgbà táwọn igun kegi náà ti wá gbà pé ọ gbọ́dọ̀ mọ́tì kí júmọ́à bada zawal àjẹpọ̀ àwọn náà ti fara mọ́ pé alẹ́ bada zawal nu nígbà yẹn mọ́kìfù jùmúrù ọwà rọ́jíà ọwà rọ́jíù ó ti gbé wọn ju ti mọ́kífù ti igun kejì lọ wàna àtàrífù aidan bákan náà àtúngbà bí marjuhiyya bí marjuhiyya ti mọ́kífì mukhalifihim àtúngbà pé stáǹdì àwọn tó yapa wọn kò gbé wọn tó stáǹdì àwọn jumhur idh al jumhur lam ala salati al-jumu'ah qabla zawal nítorí pé àwọn jùmúùrù àwọn ò gírí pẹ̀lú àwọn yòókù lórí àsìkò tí àwọn sọ pé gímọ̀ kìkì ti bẹ̀rẹ̀ ǹjẹ́ tí mo sọ ìyé àsìkò méjì ni wọ́n gbé kalẹ̀ fún ojúmọ́ àwọn majority sọ pé jùmọ̀ kìkì bẹ̀rẹ̀ ní ẹ̀yìn ìgbà tí oòrùn bá yẹ̀ látàrí àwọn tó yapa wọn sọ pé ọgbọ́dọ̀ ti kíjímà lẹ́yìn ìgbà tó rùn yẹ̀ ní àtàrí tó túmọ̀ sí pé àwọn náà gbà pé èèyàn lè kíjímà lẹ́yìn ìgbà tó rùn bá yẹ̀ ní àtàrí sóyè báwọn gbígbà tí wọ́n gbà wọn lábala abẹ yẹn àgásí pé wọ́n ti dára àwọn jùmúrù náà nù. No iṣẹ́ ọpọlọ gidi là ń ṣe yìí o tí ọba tètè yí ọ kó tètè sọ o àwọn kan sọ pé ẹ̀yìn zawalu láàkì jumua àwọn kan wá sọ pé àlèkí látàárọ̀ àwọn yìí kan náà tó wá sọ pé ọ gbọ́dọ̀ jumua rẹ lẹ́yìn zawalu èèyàn mẹ́rin ló dákọ̀ zawalu nísìn ó ti di méjì igun méjèèjì àgásí wípé kódà bọ́ọ̀ bá jù múùrù lọ òwò náà ti wà lára àwọn tó fara mọ́ pé kákíjúmọ́à lẹ́yìn zawal ẹ wá wò ní titi wọn ní titi ti wọn àwọn jùmùúrù àwọn ò tiẹ̀ fara mọ́ kéèyàn kíjúmọ́à kọ́bùlà zawali ó túmọ̀ sí pé àwọn tí wọ́n yapa àwọn nìkan náà ni wọ́n ríra wọn àwọn nìkan náà wọ́n ríra wọn wọn ò ní sọ̀pátà wọn ò ní sọ̀pọ́tà kankan nínú jùmùhóòrù torí pé àwọn sọ pé látẹ̀júùzù kọbùlà zawal wọn ní kò tọ́ láti kí jumuwa before zawal pẹ̀lú eléyìí ó túmọ̀ sí pé stand jùmùhóòrù ó wà lókè stand minority ó wà nsàlẹ̀ ìkarùn-ún lára nǹkan tá a tún gbà wà ní àtàrífù bèlèkọ́ ìdá àlìfìkèhìyà àtúngbà àtúngbà pẹ̀lú òfin àwọn amòfin ẹ̀sìn ẹ̀lẹ́tì kọ́ọ̀láti òfin àwọn amòfin ẹ̀sìn tó sọ pé láyùnkàrù àlèmọ̀kútà láfùfì wà ìnàmà yùnkàrù àlèmújùmọ àwọn àlè yìí àní takù ọ àní gbógun tì ọ tó bá ti já sí pé lórí nǹkan táwọn àáfàá yapẹ ẹnu lé lórí ò ń ṣèkan ń bẹ èmi ń ṣèkejì àní gbógun tì ọ wà iná mayúnkàrù àlèmújùmọ àwọn àlè yìí àmọ́ ẹni tá gbógun tì lẹni tó bá wà níyàgbá sí èyí tí gbogbo àwọn àáfàá panupọ̀ lé lórí nítorí náà a ní gbógun ti ẹ̀yin tẹ̀ǹkì jumua láàárọ̀ nítorí pé àlèmọ̀tálàfù fíhì ni ọ̀rọ̀ tí àwọn àáfàá yapa ẹnu lórí rẹ̀ ni ok kìí ṣe àlèmójúmọ́ wà léyìí tó bá gé àlèmójúmọ́ wà léyìí tààràtà láàgbógun tì yín àmọ́ nítorí pé ó jẹ́ alimokitalafu fihi ọ̀rọ̀ yapẹ ẹnu ni lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn òní báyìí ṣe ni torí nígbà táwa ti mè tó dáa jù tá a ti mè tó lọ́lá jù tá a ti mè tó fẹsẹ̀ rinlẹ̀ jù àwa ní wá síbi ètò kéré sí i. kọ́ ìdá yìí tó jẹ́ òfin àwọn amòfin ẹ̀sìn àgbàkọ́ ìdà yẹn wàbí hanakulu fi mithili hadhi li mas'ala òfin yìí làwọn ó sì máa fi sọ̀rọ̀ nírú gbogbo irú ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ mas'ala khilafiya wa ala hadhi li qaida mawqifuna ma'a ikhwanina alladhina yusalluna al-jum'ah kọbúlẹ̀ zawali shams lórí òfin náà la sì dúró sí o pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n ń kírun júmọ́à síwájú kóòrùn tó yẹ látàrí lórí òfin yìí náà la dúró lé lórí báwo ò ní bá wọn jà nítorí pé wọ́n ń kí jímọ̀ ní àárọ̀ táwọn kan bá ń bá wọn jà nítorí ẹ̀ àwọn ò ní bá wọn gà tí wọn o nítorí pé mọ́sálà kìláfíà ni mọ́sálà kìláfíà sì ni àìbáyàn já nítorí rẹ̀ àwa ṣe ìta àdípò pí àwa àwọn náà sì ń ṣe ìtí wọn dípò pí àwọn kò fàjà kò fàjà pàápàá. wàlàkìnnánà ṣùgbọ́n o àwa lánàzàlù nùsọ̀líhà bàdà zàwàl àmàwà ń tiwa. A yé kí tiwa lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ̀ ní àtàrí o lè kọ́ ó lè nítorí ọ̀rọ̀ aláwọ̀ tó sọ pé nínú súrátù zumar àyà eighteen quran thirty nine àyà eighteen aláwọ̀ sọ pé àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ àti gbọ́ ọ̀rọ̀ jùmùhúrù lórí báàsì kìjìmà lẹ́yìn ìgbà tó rùn bá yẹ̀ látàrí a tún gbọ́ ọ̀rọ̀ àwọn tí èsè jùmùhúrù táwọn sọ pé a lè kìjìmà síwájú kóòrùn tó yẹ̀ ní àtàrí fayẹtẹbiuna ahasanahu àwa ń tẹ̀lé èyí tó dáa ìpinnu méjèèjì tẹ́ máa bí ẹ̀yin tẹ́ ń kíjí máa àsùnbà léèrè pé wo ló da ìdùnnú méjèèjì tẹ́ ẹ̀ bá ní sàbòsí ẹ sọ pé àwọn tí ń kí i lẹ́yìn zawali òun ló da jù nítorí pẹ̀lú tiwọn sọ̀híha marufuha sọ̀ríha ẹ̀rí tiyín mọ̀kúfà muhtamala wàbáyínà tẹ̀síhì wàtẹ̀dẹ́ìfù a common sense yóò yóò jẹ́ kọ́ ọ mọ̀ pé àwọn tí wọ́n ń kírun jumua bada zawal àwọn ni wọ́n wà lórí ìdúró tó dáa jùlọ aláwo wá ń ròyìn irú ọ̀rọ̀ mọ́sálà kìláfíà yìí sítáǹdì wo náà fẹ́ kó o ní tó fi ní máa tẹ̀bàtì pé wọ́n ní ká má bọ ọjà ni ṣùgbọ́n ibo ni mo fẹ́ dúró sí torí pé ọ̀tọ̀ ni kó o bá yàn jà ọ̀tọ̀ ni dúró tiẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ ok ibo ni gbọ́ gẹ́gẹ́ fẹ́ dúró sí wọ́n ní kákí jimá lẹ́yìn zawali àwọn kan láàlẹ́ kí kọ́bùlà zawali abẹ́ẹ̀kọ́ ni náà ọ̀rọ̀ méjèèjì alẹ́dínà yẹ́sítẹ́mì ọ̀hún nà lè àwọn tí wọ́n ń gbọ́ alẹ́dínà yẹ́sítẹ́mì ọ̀húnà lẹ́kọ̀ọ́là àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ àti gbọ́ ọ̀rọ̀ ní edogun, àti mú àwọn ẹ̀rí wá fayẹ́tẹ́bì ọ̀húnà àṣánàhù wọ́n wá ń tẹ̀lé yìí tó dáa jù ní ọ̀rọ̀ ùláyíká alẹ́dínà àdáhùnmúlọ́ àwọn tí aláwọ̀ nù àwọn tí aláwọ̀ tó nìyẹn wà àwọn sì ni onílàákàyè àwọn ni ọlọ́pọlọ tó túmọ̀ sí pé ìmọ̀nà àti níní ọpọlọ tó péye ó jìnnà sí ẹni tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ tí ò gbégbá orókè nínú ọ̀rọ̀. wàlàkọ̀dé sábà kọ́ anna mọ́ọ̀kì falẹ̀ ó sì ti gbáwájú lọ́dọ̀ wa pé dájúdájú ìdú àwọn jùmùhúr ai wákùtù sọláàtù jùmùà bàdà zawal pé àsìkò òrùn jùmùà lẹ́yìn zawali ó ti gbáwájú fi háàdì ilé masala nínú agbọ́ni ọ̀rọ̀ yìí wípé rọ́ọ̀jìhùn wípé ìdúró yẹn ló gbégbó orókè jùlọ wà áfùdọ̀lù ọlá jùlọ wà àsọ̀hùn. Lọsị fẹsẹ fẹsẹ̀ jụlọ, wabi wàbí ìkùlùnà nta ọmọ sọ́n ti wà nù o wa ìléhi dhahabna ibi tá si ma máa lọ́nu ibi tí wọ́n ti ń kí jí jimá zawali ibi táwọn ọmọ lọ́nu àwọn ò ní báyìí debi kan ti wọ́n ti ń jima jimá láàárọ̀ kùtùkùtù. àwọn ìtìrọ̀fà àtùnà nìyẹn àwọn nǹkan tá a gbà nù. No táwa gbà lórí ọ̀rọ̀ yìí èyí tó kàn báyìí ìzálàtú ṣubuhat haula sọláàtì lìjọmọ́á kọ́bùlà zawal mímú àwọn ìrújú kúrò ní ẹ̀gbẹ́ tàbí ní àyíká kíkírun jimá síwájú kí oòrùn tó yẹ̀ látàrí mímú àwọn ìrújú kúrò ní agbègbè ìrun jimá síwájú kí oòrùn tó yẹ látàrí ìyẹn ni pé àwọn tí wọ́n ń kírun júmọ́à bífọ́ kóòrùn tó yẹ ní àtàrí a rí i pé wọ́n ti kó sínú àwọn ìrújú kan tá a fẹ́ mú kúrò fún wọn tí wọ́n bá gbà láti kúrò ní ìrújú àṣùbùhá àlùhùlà ìrújú àkọ́kọ́ tẹ̀rìjámàtú tàbíkìrì wàlìkọ̀ ìlú la wàlìgàdá títúmọ̀ àtẹ̀bíkìr ìtètè lọ sí jímọ̀ wọlékọ ìlú la àti oorun àárọ̀ àbí ìyálẹ̀ ta tàbọ̀sán wọlégọ́dá àti oúnjẹ àárọ̀ títúmọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí bìmọ̀ tẹ̀dúlù àlá ànàwák waqta salati al-jumu'ah qabla zawal títúmọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú tí ó máa túmọ̀ sí pé àsìkò òun júmọ́ o before zawali ni kama ja'ati hadhihi al-alfaz fi riwayati al-Bukhari rahimahullah gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ yìí ṣe jẹyọ nínú àwọn ẹ̀gbà wa ti Imam Bukhari torí pé nínú àwọn àdìsí Bukhari tá a kà níjẹ̀ẹ́dógún àrí gbólóhùn nubakiru bilijuma àtètè máa kíjímà àrí ń bẹ àtúnrí gbólóhùn tó jẹ mọ́kọ̀ ìlú là àrí gbólóhùn tó jẹ mọ́ oúnjẹ àárọ̀ àwa ń sọ nísìnyí pé tó o bá lọ tù ní ìtumọ̀ kan ní ìtumọ̀ kan tí ó máa jásí pé a lè kíjímà bífọ́ kí oòrùn tó yẹ̀ ní àtàrí gbẹ́rù mutọ̀ bí kọ̀tún libaabi yìí ìtumọ̀ tó tún kò bá agbọ́nni tí Bukhari kọ lórí ẹ̀ lọ kò bá mu Bukhari tó má di sí wa ìwọ tó fẹ́ tú tẹ̀bùkìrù tó fẹ́ tú Kailula tó fẹ́ tú gàdá ntọ́ fẹ́ tú tí ó fi já sí pé kákéjì mà bìfọ́ ọ̀pọ̀rùn tó yẹ látàrí níṣẹ́ Imam Bukhari bó ṣe bà wá bá ọ̀rọ̀ bó ṣe fún àwọn ọ̀rọ̀ yẹn ní àkọlé ìtumọ̀ tí wọ́n gẹ́rù mùtọ̀bíkọ̀tù lè bá a bí yìí kò bá báàbù ẹ̀ lọ wàlá mùwàfíkọ̀tù láhù kódà kò wà níbàámu sí báàbù rẹ̀ sí bìfọ́ zawal tó o fẹ́ tún kọ ìlú láàrẹ̀ sí before zawal tó o fẹ́ tún gàdáwù rẹ̀ sí before zawali tó sì ń túmọ̀ sí pé ẹ ti kí jímọ̀tàn láàárọ̀ kẹ́ ẹ tó ẹ ti sáré lọ tẹ̀bùkìrù nu ẹ sáré lọ lẹ́yìn àárọ̀ kùtùkùtù ẹ ti sáré lọ sí jímọ̀à tẹ̀bá wá dé ẹsẹ̀ wá sunkọ̀ ìlú là lẹ́sẹ̀ jẹ gàdáà tí gbogbo rẹ̀ ọmọ ga sí pé òòrùn ọ̀fẹ́ kan tí kàtàrí tẹ́ ẹ ti ṣe gbogbo nǹkan wọ̀nyẹn hẹ́n ó ti wà ní òrùjú ìtumọ̀ tó tún ó ti tako bí Imam Bukhari bó ṣe bá wà bá ọ̀rọ̀ torí pé ìbá gásípò túmọ̀ sí báwọn kò ní sọ pé báàbùn wákìtì lójúmọ́ ìdàzà láti shams báàbùn wákìtì lójúmọ́ ìdàzà láti shams ẹ̀kọ́ nípa àsìkò òrùn nígbà tí òrùn bá yẹ̀ látàrí èèyàn mú àkọlé wá báwọn sọ wá lè mú ọ̀rọ̀ kan wá lábẹ́ àkọlé rẹ̀ tí ó mọ̀ túmọ̀ sí pé kí òrùn tó yẹ̀ látàrí gbowó náà gbé fún ara rẹ̀ sẹ́ ọmọ ọmọ àwọn àáfàá máa fún un ní ìtumọ̀ tó bá ṣe wẹ́kú ihun tí wọ́n ń sọ ni wọ́n lè pe kọ ìlú là wọ́n lè pe lórun àárọ̀ wọ́n lè pe kọ ìlú là wọ́n lè pe lórun tá a kí oorun tá a sùn lẹ́yìn tá a kí irun ọ̀sán tán ìbámu sí síyákùlì bọ́rọ̀ ṣe ń bọ̀ òní ó sọ bí wọ́n ṣe tu the same thing náà tẹ̀bùkírù wọ́n lè tu sí pé kéèyàn tètè wá sí mọ́sálásí láti ẹ̀yìn ṣubú yìí kó ti wà ń bẹ̀ wọ́n tún lè tú sí pé ní kété tóòrùn bá yẹ̀ látàrí ẹ̀ ń bá tètè wá pé òòrùn yẹ̀ báyìí o ẹ̀ ń kọ́kọ́ dé bákàrà wọ́n tètè dénú wọ́n lè tú sí ni mo sọ pé ẹ̀rí àwọn tí wọ́n ní kákíjúmọ́à bífọ́ zawali muhtamala muhtamala ẹ̀rí onípọ̀nà ni símìtọ́ gbẹ̀mílẹ̀ náà ni tí Bukhari bá gbọ́ tẹ̀bùkírù yé sí before zawal tó sì gbọ́ kọ̀ìlúlà tó gbọ́ yé sí before zawal àti gàdá tó gbọ́ yé sí before zawal kò ní sọ pé wàktulè jùmọ̀ ìdàzà aláti shams kò ní sọ bẹ́ẹ̀ sísọ bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kódà tí gàdá bá túmọ̀ tó ń jẹ àárọ̀ ọ̀rọ̀ ti di pé wọ́n ń sún oúnjẹ àárọ̀ wọn dọ̀sán ni gẹ́gẹ́ bí àwa náà fìlẹ̀ àádá nínú ìṣesí ọmọnìyàn tí a máa bísí pẹ̀lú nǹkan kankan tá a ní tí ì jẹ oúnjẹ tá a fẹ́ jẹ láàárọ̀ tí ó fi di ọ̀sán tá a sì máa sọ pé ẹ máa wo oúnjẹ àárọ̀ mi ni mo sẹ́ ń jẹ yìí o kò sẹ́ni tí ó ta kù ọ́ ń gbọ́ gasi pé o ò tí ì gé nǹkan kan látàtàárọ̀ so ló fi gasi pé àwọn àdíìsì tí wọ́n fẹ́ máa yí lọ́rùn yìí wọ́n fẹ́ wà níbi tó lẹ́ni wọn ò fẹ́ sí níbi tó lágbára wọn ò fẹ́ sí níbi tó dáa jù lọ. No wọn ò fẹ́ sí níbi tó lọ́lá jùlọ wọn ò sì fẹ́ sí níbi tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ jùlọ tó ṣubú àkọ́kọ́ nìyẹn tí wọ́n ní mọ́tù àdìsí bùkọ́rí mọ́tù ní títú kan tí ó tako bó ṣe bàwá bà nǹkan rẹ o bó ń pa bí onígbà bá ṣe pé gbà rẹ ni ẹ ṣe bá pé o ó ní báàbùn wákìtìlù jùmùà ìdàzà láti shams ó sì kó àdìsí bíi ó kó àdìsí bíi mẹ́ẹ́ márùn wá ó kó ok ó kó àdìsí mẹ́ta wá ó kó àdìsí mẹ́ta wá so kẹ́límà kúnánù bá kírù bìlìjúmọ́à kẹ́límà wànàkílù kàìlú lànà ok lábẹ́ kí ló ti mú wá abẹ́ ìdáza láti ṣàmùsù ló ti mú wá ló fi gẹ́sí pé tó o bá ń tú tíà o lè sọnù láàrin tíà àrin tíà dàbí inú agbami odò ni àrin tíà tó ń wóhun ó dàbí inú agbami odò ni tó o bá bọ́ sínú agbami odò tán tí ìjì bá bẹ̀rẹ̀ sí ní máa jà ó ní mọ bí tíjì ó gbé ọ lọ àmọ́ àwọn tí wọ́n ti mọ tí wọ́n ti di ẹja nínú bú tí wọ́n ti di ẹja nínú ibú tí ìjì bá lo òkè wọ́n jọ lo òkè ni tó bá wálẹ̀ wọ́n jọ wálẹ̀ ni ìjì wọn ò ní sọ wọ́n nù ìjì ti sọ ọ́ nù báyìí o torí pé o ti ń lọ tú àdìsí tí Bukhari mú wá o ti ń tú ní ìtumọ̀ kan tó yapa sí bí Bukhari ṣe bà wá bọ̀ ọ̀rọ̀ rẹ̀ pé waqtul jumu'a idha zalati shams ìrújú kejì àṣubuha asaniya ìrújú kejì al-istidlalu bi hadithi muslim lílo hadithi muslim ní ẹ̀rí fi wákìtì fi wákìtì sọ̀látùlù jùmọ̀à lórí ọ̀rọ̀ àsìkò oorun jùmọ̀à kọ́bùlà zawali shams síwájú kí oòrùn tó yẹ látàrí wọ́n tún sọ pé ń bẹnu muslimu àwọn èèyàn pè mí wọ́n ní àfáà ń sọ pé ẹ̀rí ń bẹ nu mùsùlùmù sẹ́ à mo ní wàláì kò sí ẹ̀rí rẹ̀ nu mùsùlùmù gbogbo tí ń bẹ nu mùsùlùmù lórí ọ̀rọ̀ àsìkò òun júmọ́à gbogbo ẹ̀ láti kọ́ bọ́ọ̀tà yìí lẹ́tà mo padà wá rí mo ti lẹ́tà mo wá rí kó ti kó sínú rùjú ẹ̀ ó ti bọ́ sínú odò kò sì mọ wẹ̀ dáadáa ìjì ti wá dé báyìí o ti fẹ́ sọnù ẹ̀ ń tọ́ka sí mùsùlùmù wípé ń bẹnu mùsùlùmù ìtọ́ka sí àdìsí mùsùlùmù pé ká kí jumua before zawali ba'aidu jiddan ó jìnnà gan li umurin nítorí àwọn ọ̀rọ̀ kan mustambitọ̀ tí mo fẹ́ fà jáde báyìí mo fẹ́ fa àwọn ọ̀rọ̀ kan jáde nínú mùsùlùmù tó wọ́n ti kó sínú rújú báyìí so ọ̀rọ̀ wọn ti dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tí ọdẹ títàkùté gbé ni ọdẹ míì ni ó yọ ọ lẹ̀ ọdẹ títàkùté bá gbé ọdẹ míì ni ó yọ ọ torí pé ẹni tọkọ gbá ọ̀nkọ́ ni ó mú nọ́mbà tí ọkọ̀ bá gbọ́ ọlọ́pàá kò lè mú nọ́mbà mọ́ ọlọ́pàá míì ni ó bá mú nọ́mbà bọ́rọ̀ wọn ṣe rí nù tí ẹ bá lọ lu àdìsí mùsùlùmù láti fi gbéra wọn lẹ́sẹ̀ minihama yaati nínú àwọn nǹkan tí mo fẹ́ fàbọ́ ta nínú àdìsí muslim ti ń sọ pé ẹ ń bá lọ lo àdìsí muslim láti sọ pé èèyàn lè kíjúmọ́ before zawali ó ti jìnnà tefetefe sí nǹkan tí muslim mú wá kí ni àwọn nǹkan náà ìkíní istamala al-imam muslim rahimahullah fẹ́yìn lálẹ́ mọ́dọ́rìà ìmáàmù muslim ó lo kọ́lọ̀bánikẹ́ ìmáàmù muslim ìmáàmù wa muslim kọ́lọ̀bánikẹ́ wọn ó lo fíìlì mùdọ́ríù fi tẹ̀kíwìnì báàbí le mas'ala nígbà tó fẹ́ gbé àkọlé ọ̀rọ̀ ìjókòó nígbà tó fẹ́ gbé àkọlé ọ̀rọ̀ àsìkò ìrun júmọ́ ìntòlò ní fíìlù mùdọ́ríù wà áàlùlì mùdọ́ríà ṣe é wá rí ọ̀rọ̀ ṣe mùdọ́ríù tó stáàmàlú lèlèhàl wálélé istikbal ìntà máa lò fún ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tàbí tí ó padà ṣẹlẹ̀ láìpẹ́ ṣẹ́ńgbábáwọn ìta máa lo fíìlì mùdọ́rì fún ó ní hal tàbí istikbal ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tàbí n tí ó padà ṣẹlẹ̀ láìpẹ́ wàhíyà lèlè hal àhásù káwá lo fíìlì mùdọ́rì fún ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ohun gangan ni wọ́n mọ fíìlì mùdọ́rì mọ̀ ká lo fíìlì mùdọ́rìù fún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àhásù òun gangan ni special òun gangan ni special kèsì ẹ̀ òun gangan ni ibi tá a ti máa lò ó. lẹ́ànàhà tùstàmàlù fìlhàl gbẹ́rì kọrí ìnàtìn nítorí pé tán bá ti lo fíìlì mùdọ́rìù fún hàl kèsì kọrí ìnà kankan pẹ̀lú ẹ̀. E mujarradu ẹ̀ ni wọ́n á lò mujarradu harafi mudoria, àti fíìlì yẹn òun ni wọ́n á lò wọ́n fi istikibal bìkọ́rí iná àmọ́ tá má fẹ́ lo fíìlì mudọ́ríù fún istikibal fún tí ó padà ṣẹlẹ̀ wọ́n á lo atọ́ka pẹ̀lú ẹ̀ ìgbà yẹn ni wọ́n lo sin ìgbà yẹn ni wọ́n lo sáúfà tá má ti fẹ́ lo mudọ́ríù fún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò ní níkọ̀rí náà nu tí n bá sọ pé al-an ana uh, ana adhihab ilasuk suk mo ń lọ sí ọjà bí mo ṣe ń sọ ohun mo ti ń lọ nu ana adhihab ila ni madrasa mo ń lọ sí ilé ẹ̀kọ́ bí mo ṣe ń sọ ohun mo ti ń lọ nu. àmọ́ sọ pé sa adhihabu ìlànà madrasa láìpẹ́ ń lọ sí ilé ẹ̀kọ́ tó túmọ̀ sí pé ó lè jẹ́ lẹ́yìn wákàtí kan tá a bá sọ pé sa adhihabu ìlànà madrasa tẹ́ni ń wá jáde tó padà dé after na an tó wá ní à ọ lọ ilé ẹ̀kọ́ ọmọ ni kò wá ní à yín tí mo sọ fún yín ni sa adhihabu à yóò ní ìgbọ́ pé ẹ fi sí nǹkan. ntí ó wì nù so tá a bá ti lo fíìlì mùdọ́ríù mùjárúrádà tá a lò lóun nìkan bìdúùní kọ̀rí ìnà láì fi àwọn atọ́ka atọ́kùn sí i ntí ń túmọ̀ sí ni hal àmọ́ tá a bá lò pẹ̀lú kọ̀rí ohun tí ń túmọ̀ sí ni kí ni o istikibal ọ̀rọ̀ yìí ó wà nínú tíra fáwa onímọ̀ òfin lárúbáwá tíra àwọn tó pè ní dirasatun fi nahwi li salahuddin zọnbalawi page two four two famurọdu li imam rahimahullah nítorí náà èròǹgbà ìmáàmù wa pẹ̀lú bó ṣe bà wá bọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé ìdá tẹ̀zúlù shams imam muslim pé wọ́n ṣe bà wá bọ̀rọ̀ tiwọn ni pé báàbù sọlá tìlẹ̀ jùmùà hìnà tẹ̀zúlù shams agasi pé èròǹgbà wọn báwọn ṣe mú wá ní mùdọ́rìwù ni pé fìyí lè bá àdíyá ti zawal èròǹgbà wọn lórí ọ̀rọ̀ náà ni pé lẹ́yìn zawal ni o lè bá àdíyá ti zawal káàkiri lẹ́yìn zawal akirabu òun ló súnmọ́ jùlọ walikọbili yàtò zawali abuad kátó sí pé before zawali ni ìyẹn jìnnà o torí wọn fi sìnkún o wọn sì lọ sáfà o mujaradu fíìlì mùdọ́rì ni o mujaradu fíìlì mùdọ́rì sì ni lilhal akas ntẹ máa lò fún jùlọ òun ni kí ni o ntọ́ba ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà sì já sí pé wọ́n ní heinatezulu shams nígbà tóòrùn bá ń yẹ̀ ní àtàrí definitely àgásí pé òun ó òun ń yẹ̀ ẹ̀ sì pèrún ẹ̀ sì kútúbà ẹ̀ sì kírun jùmọ̀à kéésì before. ìkejì madaru waktu ìsìwá shams àsìkò tí òòrùn máa fi wà ní àárín gbùngbùn sánmà àsìkò tí òòrùn tí ó fi kàtàrí yaktalifu min makanin ila makanin akhar wọ́n máa ń yàtọ̀ síra wọn láti àyè kan sí àyè míì ṣìtá ànùwàsọ ifá ní àsìkò òjò àti ní àsìkò ẹ̀rùn wọ́n yàtọ̀ from one place to another wàfí baladina wàktu istiwa shams láyàtàjáwàs àṣàràdàkọ́ìkì nílùú tiwa yìí àsìkò tóòrùn ó fi wà ní àárín gbùngbùn sánmà àsìkò tóòrùn ó fi kàtàrí kì í kọjá ìṣẹ́jú mẹ́wàá wàmọ̀dáàrú wákùtù zawalu shams àsìkò tóòrùn ó sì fi yẹ̀ látàrí láàyè tẹlifù min makani ìlà makani akhar òun kì í yí padà láti àyè kan sí àyè míì. Shita an soifa ní àsìkò òjò ni o tàbí ní àsìkò ẹ̀rùn òun kì í yí padà nítorí pé tá a bá ní nǹkan ó yẹ ẹ̀ẹ̀kan náà ni ó yẹ ẹ̀ẹ̀kan náà ni bal tezulu shams fi lahadọtin wahida ìyẹn ni pé oòrùn yóò yẹ fi lahadọtin wahida ní ìṣẹ́jú àyà látẹ̀sídù wọlé àtẹ̀ǹkùsù kò ní lékún bẹ́ẹ̀ sì ni ò sì ní dínkù ìnáma yẹ́sìhàdù alahadihili hawadith alikawuniya aliyawumiya man yọrọ kíbuha ẹni tó lè rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílé ayé lójoojúmọ́ yìí náà ni ẹni tí bá ń sọ àwa sọ làwa fi mọ̀ pé tóòrùn bá fẹ́ yẹ̀ látàrí yíyẹ rẹ̀ láàdọ̀ ni àmásìkò tí ó fi wà ní àtàrí láàrin ìṣẹ́jú kan sí ìṣẹ́jú mẹ́wàá ni sẹ́ńdẹ̀ báwọn fali maksud kí ló fa ìtàn yìí ìta àgbàlérò mìnhàdá ìta àgbàlérò pẹ̀lú bá a ṣe kakuléètì àsìkò tó rùn ọ́ kàtàrí àti àsìkò tí ó yàtàrí tí gbogbo rẹ̀ ò tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí anna majumua wakte istiwa shams ó ní pé àpapọ̀ àsìkò tí oòrùn fi kàtàrí wàlá tushra salatun hina lè istiwa wọn ò sì ní wọn ò sì ṣe lófin fún wa kò bófin mu ká kankan nígbà tóòrùn bá tún kàtàrí balimamunuwa àníṣe wọn ṣe léèwọ̀ fún wa kákírun kankan nígbà tó rùn bá gíga tàrí ìjìmọ̀ àn ní àpanupọ̀ gbogbo àwọn àfa pé kò sí náfìlà kankan kò sì sí ọ̀ràn kankan ní àsìkò tó rùn bá wà ní àtàrí wa lọ́wọ́ àsì lásìkò yẹn àsìkò rò nípa gíga kíni ìṣẹ́jú mẹ́wàá ok tá a bá tiẹ̀ wà mú ìṣẹ́jú mẹ́wàá ọ̀hún sẹ́ wàzàwálùhà àti àsìkò tó fi yẹ̀ náà ìṣẹ́jú mẹ́rin ní ẹ̀yẹ ni tàbá wá fún òun náà ìṣẹ́jú kan ó di melo, ó di mọ́kànlá ẹjẹ́ á tún fi ìṣẹ́jú mẹ́rin kún ó di mélòó ká tún fún ní ẹ̀gbọ́n yàrá máa fún yàn bónọ́ọ̀sì àtúwà fún bónọ́ọ̀sì ó wá jẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láyàsá àní màdùmúnà sọlá tìlìjọmọ́à kò tí ì gba gbogbo tí irun jimá kó nu o kéètò bá a tún ṣe fún ní bọ́nọ́sì ṣẹ́jú mẹ́rin kún sẹ́ tó fi jẹ́ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò tí gbogbo tí ń jẹ́ pa afẹ́ kírun jimá a lè rí ṣe láàrin fifteen minutes min adhanin ẹ ṣàpèrún tẹ ẹ bá pèrún tẹ ẹ bá pè dáadáa ẹ ní lò less than two minutes in fact ẹ̀ ń bá pèrún dáadáa yóò lò tó bíi five minutes àbí wà kútùbà ẹ ẹ kà kútùbà labawa nìkan lẹ́ẹ̀ka ni o tẹ́ẹ̀ni tu ni o ẹ̀ tu ni o pàtàkì ra rẹ̀ ká fún yín ní ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ ẹ tó wá kírun gangan so tá a bá sọ wípé bìfọ́ kóòrò tó yẹ̀ látàrí ni tí ọlọ́rọ̀ ò sì mú wá bẹ́ẹ̀ tó ní ń gbà tọrùn bá yẹ̀ látàrí lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ni pé ó ń yẹ̀ tán báyìí kẹ̀sì pẹ̀rùn ni fàlẹ̀tì mọ́lù zọ́hìr àhàdífẹ́ muslim àgásí pé ìtumọ̀ tá a lè gbé ka àwọn àdìsí mùsùlùmí fojú hàn o òun náà sì ni pé anna sọlá tàlejòmùhà ìta lè gbé àdìsí mùsùlùmí àti bó ṣe bà wá bá rẹ̀ wípé báàbù sọlá tàlejòmùhà hìnà tẹ̀zúlù shams nígbà tóòrùn bá ń yẹ̀ látàrí lọ́wọ́ tá a ní hàlù ni mùdọ́rì yẹn túmọ̀ sí ìtọ́wá jẹ́ ìtumọ̀ tá a gbé àdìsí mùsùlùmí ká lórí ó ní pé mùtẹ́sílà tó ń bi zawali shams ó ní pé ìpèrún juma yóò so pọ̀ mọ́ kí ni shams ìyẹn ni pé tẹ́ni tí ń sọ èrò fún wọn tó bá ti sọ tó pé òòrùn yẹ̀ látàrí ni wọ́n ṣe kí ni ni mọ́mọ́ sọ pé adhin lil juma pẹ̀rún fún juma kò ní tún sí gáàpù kankan láàrin zawalu shams àti ìrun pípé fúnrun jumua wa mo ba ṣíra tó ń la hùn àníṣe pẹ́kípẹ́kí báyìí ni wọ́n jọ ṣe tó ga sí pé òòrùn yìí látàrí báyìí ẹ kàn gbọ́ tí wọ́n ṣe kí ni o tí wọ́n pe ìrun jumua ni àlàyé lórí hina tezulu shamsi nìyẹn. ọ̀rọ̀ míì tẹ̀bíwíìbù muslim lihadi limasala bí ìmáàmù muslimu bó ṣe gbé ọrọ yìí kalẹ̀ pẹ̀lú àkọlé rẹ̀ azọ́hìrù fìyì èyí tó hàn ní àkọlé tí ìmáàmù muslim gbé kalẹ yìí yóò áàrìdù kọ́wùnà sọ̀láàtì lójúmọ́á kọ́bùlà zawal bó ṣe gbé kalẹ yìí ó ti ń lòdì sí. Si kẹ́nìkan sọ pé ìrun jimá yẹn wọ́n máa jẹ́ before zawal bó sì gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ wàláwù kánà mùrọ́ọ̀dùhù bihadalibab kọ́bùlà zawal tọba jásí pé èròǹgbà ìmáàmù mùsùlùmù pẹ̀lú agbọ́nni yìí ni pé síwájú zawali láàkírun júmọ́ làkọ́ọ̀là ìbá sọ pé báàbù sọ̀látìlì jùmùà kọ́bùlà àǹtẹ̀zúùlà shams ntí ọba wínú ntí ọba sọ nìyẹn ìbá ní ẹ̀kọ́ rèé o nípa àrùn jùmùà kọ́bùlà àǹtẹ̀zúùlà shams síwájú kóòrùn tó yẹ látàrí kò ní sọ pé hìnà tẹ̀zúùlù shams nígbà tóòrùn bá ń yẹ látàrí lọ́wọ́ wọ́n lámú yẹ́kùlù kò sì wá sọ pé ìrun júmọ́ síwájú kóòrùn tó yẹ ní àtàrí wọ́n sì wá sọ pé àdìsí rẹ ẹ̀rí ẹ̀ ń bẹ́nu mùsùlùmù pé alẹ́ pé ìyẹn lè kí júmọ́ before zawal àgásí pé ó ti bọ́ sínú ìrújú tó lágbára nǹkan kẹrin tí mo tún fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ìmáàmù wa muslim òun ni pé ẹ̀yin da muslim fi hadhi li mas'ala khamsu ahadith hadisi márùn-ún ló wà lọ́dọ̀ imam wa muslim lórí ọ̀rọ̀ yìí wa laysa fi wahidin minha kalima qabla zawal kò wá sí hadisi kan nínú márààrún yẹn tá a rí gbólóhùn before zawal ń bẹ zawal àárí àbó ti rí kó o mú bal kódà ma ta'ani bada zawal bí kò ṣe pé ohun tó ń túmọ̀ sí lẹ́yìn zawali òun la rí ó má rí sí márùn wá lórí ọ̀rọ̀ àsìkò ojúmọ́ àríbì kankan ń bẹ tí gbólóhùn kọ́bùlà zawali ti jẹyọ èyí tá a rí òun níbi tí bada zawali ti jẹyọ nínú hadith Salama, tó ń sọ báyìí pé kúnnánu jamiu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam idha zalati shams. má tanra rẹ jẹ má tanra rẹ jẹ o ọkàn sọ pé ọmọ kí ó ní o ọmọ ti fún tẹ̀dọ́ rẹ o ọmọ ti fún tẹ̀dọ́ ẹ̀ àwọn tí máa gbọ́ròyìn gan tí wọ́n bá tí gbọ́ tì fún tẹ̀dọ̀ ara wọn ìbalẹ̀ o ọlọ tẹ́tí gbọ́ ti fún tẹ̀dọ̀ lọ́dọ̀ àwọn tára wọn balẹ̀ síbi ìmọ̀ ni mọ́tàrà rẹ jẹ dákun o àwọn nǹkan tá a fàyọ nìyẹn nínú àdìsí mùsùlùmù àwọn nǹkan tí wọ́n lè fẹ́ fi máa tàn yín jẹ́nu láti ṣàlàyé rẹ̀ hùn so kò sí ẹ̀rí fún wọn nínú Bukhari kò sí ẹ̀rí fún wọn nínú Muslim la fi sọ wípé àwa tá à ń kírun júmọ́à báàdà zawal ẹ̀rí tiwa àsọ́hù ló lọ́láàfíà jùlọ ẹ̀rí tiwa mọ̀rẹ́fúwa àwọn tánàbìsì làwa ń ṣe ẹ̀rí tiwa sọ̀rí ìhà ọwọ́ dàrẹ́kìtì ẹ̀rí tó sọ̀rọ̀ wàá ni ẹ̀rí tiwọn mọ̀ọ́kúfà ẹ̀rí tó takú sọ́dọ̀ àwọn sàbẹ̀ ni táwọn kan sì ń sọ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tí Imam Bukhari sọ pé àdìsí tó ní àwọn sàbẹ kírun before zawali ó ní òfẹsẹ̀ rinlẹ̀ àdìsí tó sọ pé Imam Bukhari ó ní àwọn atharu tó ní abubakiri ó kírun before zawali umaru ó kírun before zawali usman ó kírun before zawali ó ní òlàlàáfíà ó ní torí pé àwọn ọ̀rọ̀ tó lálàáfíà ń bẹ látọ̀dọ̀ wọn tí wọ́n sọ pé ẹ̀yin zawali làwọn kírun jùmọ̀